إن الحمد لله نحمده سبحانه وتعالى ونستعينه ونستغفره ونستهديه ونتوب إليه ونعوذ به من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله بلغ الرسالة وأدى الأمانة ونصح الأمة وتركها على المحجة البيضاء ليلها ونهارها سواء لا يزيد عنها إلا هالك صلى الله عليه وعلى آله وصحبه وسلم تسليما كثيرا رب زدني علما رب زدني علما رب زدني علما وعلمناه من لدنا علما ففهمناها سليمان وكلا آتينا حكما وعلما وعلمك ما لم تكن تعلم وكان فضل الله عليك عظيما رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إياك نعبد وإياك نستعين adúpẹ́ fún ọlọ́run ọlọ́ba tí ọpẹ́ tọ́ sí atọrọ ìkẹ́ àti ìgẹ̀ fún ànábì wa kí ọlọ́ba kí ọkẹ́ kí àti àwọn ará àti àwọn ìjọ rẹ àti gbogbo ẹ̀yọ́wù tó bá dìrọ̀ Islam tí ó fi jẹ́ ọgbẹ́dẹ kọ́lọ́njẹ́ àjọwà nínú wọn. ibi tí a bá àyẹ̀wò dé lánàá lórí ọ̀rọ̀ tọ́pọ̀ nípa iyyaka na'budu wa iyyaka nasta'in nínú suratul Fatiha ipe èrè ọlọ́wọ́n ọba nìkan ṣoṣo láàmà sìn wọ nìkan ṣoṣo láàmà wá ìrànlọ́wọ́ rẹ̀ ibi tí abadélé sí náà ní orí agbárin ẹlẹ́ẹ̀kẹtàdínní ọgbọ̀n ṣíṣe twenty seven tá sọ yìí pé èwo lọ́lọ́lá jù nú àwọn ìbàdàt bẹ́ẹ̀ ni a ti sọ̀rọ̀ tọ́kọ̀ nípa rẹ̀ àwa sọ̀rọ̀ nípa oríṣiríṣi ibada ti ń bẹ àìtúnṣe àyẹ̀wò rẹ̀ padà ní àná wípé ntí ń jẹ́ ìbàdà nu Islam ni kìí ṣe pé ntẹ́nìkan rò yìí nke nǹkan ẹyọkan tó ń ṣe náà ní jẹ́ ìbàdà ìrun táǹkì ìkànnù ìbàdà ni lábẹ́ agbẹ́rin táǹkì ara ṣe. a sì ní ìbáàdà tábà ní ká wo agbẹ́rin agbẹ́rin rẹ̀ á rí i pé wọ́n kún sí ọ̀nà mẹ́fà ìta sọkẹ́yìn ní àná náà ni ìta tó ní ìbáàdà tó ń ta àmúlíyà òun náà ní pé ìjọsìn tó ti pé lọ́kàn ṣe látara ìbára ẹni lò pọ̀ ìbára ẹni ṣe pọ̀ nílé ayé interactions oríṣiríṣi lókùrúgbà tá a bá ti sọ ṣẹ̀ríà ń bẹ̀ tá a sọ òfin tọ́lọ́ ń bẹ̀ gbogbo ògbà ìwù tá a bá ń ṣe ó ti di ìbáàdà fún wa náà nìyẹn àwa ṣàlàyé pé ọ̀pọ̀lọpọ̀ àwọn ẹni ìbáàdà tá a sọ yìí tá a bá yẹ̀wò wọn lọ́kọ̀ káàrí pé wọ́n wọnú ara wọn so tá a bá mú jihad ìjagun sójú ọ̀nà tọ́lọ́n ìbáàdà kan ni ṣùgbọ́n a rí i pé ìtìkọ̀díyà ń bẹ́ẹ̀ nípa àdìọ́kàn tá a gbọ́dọ̀ ní tí ó fi dẹ́rí pé yóò máa jẹ́ jihad fi sabilillah ìjagun sójú ọ̀nà tọ́lọ̀ ìbáàdà qalbiyya náà sì tó ń bẹ́ńbẹ́ nípa wípé a gbọ́dọ̀ ṣe ìkìláàsù ẹ̀ káfọ́ mọ́ fọ́lọ́n kọ́mọ́ jẹ́ pé fẹ́ẹ́ nu ara wa la fi ṣe ń tàn ṣe á sì nígbàgbọ́ pé ọlọ́run bá lè kẹ́ ọlá ni ó mú yàn jẹ́rí ọ̀tá tá a bá kú mẹ́ akúlérí wípé à ń lọ sínú àlìjẹ́nnà tá a bá ìṣẹ́rí padà wálé atẹ́rípadà wálé ń bá kí ọlọ́run bá lè kíọ́lá ó tún fún wa ní àsìkò sí i láti tún fi sin ọlọ́run ìbáàdà kọ̀lìbí àlélẹ́ yìí jẹ́ a sì máa gbé kò sí nǹkan kan tí ó bá wa ń bẹ̀ àti ìtọ́lọ́run bá lè kíọ́lá wa ti kọ sílẹ̀ ìgbà tá a bá wa ń lo gbogbo agbára tá a ní àti nǹkan ìjà tá a ní ó tún di ìbáàdà bàdàníyà ìbáàdà tó ṣe pé ara la fi ń ṣe bẹ́ẹ̀ náà sì ni tá a bá tún yẹ̀ wò fínífíní a yi ìnáwó náà tó jihad ajẹ́kó tún jẹ́ ìbádàmàlíyà ẹ̀ sọ̀rọ̀ pé interaction náà tó bẹ ń nígbà ìbára ẹni lọ́wọ́ àwọn mùsùlùmí àti ìhàwó láàkọ́ sí àwọn tí wọ́n mùsùlùmí ogun wa sallallahu alaihi wasallam tí ogun Islam ọmọ ike ẹ gbọ́dọ̀ pa o àwọn obìnrin tí wọn bá ti bá yín jagun ẹ ọkàn o alayhi wa ni wọn pé ń bá ṣe eléyìí láì ní ó ti dẹ́ṣẹ̀ ajẹ́ pé òfin ọlọ́run táǹpé ní ta'amuliyya ó náà tún wà jihad torí ẹ̀ ló jẹ́ pé ìbáàdà kátó lè sọ ẹ bàdàníyà lásán ni àbí màlíyà ni àbí lásán ni yóò ti kó àwọn yóò ti kó wọn sínú. gbogbo àwọn nǹkan wọ̀nyí lókùn àtàwá ti ń sọ òfin ọlọ́run ọba àlekíọ́lá tàbá ti ń sọ lórí ẹ̀ ajẹ́kó ti di ìjọsìn fún ọlọ́run ọba àlekíọ́lá nìyẹn tàbá wo ṣẹ̀ríà Islam látòkè délẹ̀ á rí pé kò sí nǹkan kan tí ọ̀dá sí nínú sẹ̀mí ajẹ́kó ìgbésí ayé mùsùlùmí látòkè délẹ̀ ọgbọ́dọ̀ máa jẹ́ ìgbésí ayé tó fi ń sin lọ́hùn torí pé kò sí nǹkan kan nínú ìgbésí ma farratina fil kitabi min shay nusratul an'am aya 38 ọlọ́ni kò sí nǹkan kan tá a ti láti ètò tá a ṣàlàyé ẹ̀ sínú Qur'an tá a sọ̀kalẹ̀ fún wa Ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam apáta náà wọn ni màá sọ pé alikitaabu mbẹ́yẹ iná ní Qur'an ìyẹn ni pé inú kí a kọjá kó a sọ̀rọ̀ rẹ̀ tá sojú abẹ́ǹkó àbí ká fún yín ní general principles táǹkì ní al-qa'idatul 'amma tọ́jà kí lábẹ́ rẹ̀ lẹ́ẹ̀fì mọ òfin tọ́lọ́mù akpákan náà mímọ̀ sọ pé aláwọ̀kùnrin mahfúzi ni ipe ìwé tọ́lọ́wọ́ bá àlejò ọlá tọkọ kádàrá gbogbo nǹkan sí ni lọ́lọ́run sọ pé máa ń farọ́rọ́ tí náà fílíkì tààbí mi ṣe é àkọọ́lẹ̀ tá a kọ nípa gbogbo nǹkan tí ó ṣẹlẹ̀ kò sáfì ètò kankan bẹ̀ kò sí ní tá a kọ so èyí ó wù méjèèjì tọ́wá jẹ́ kíkíra ti ṣe koran ni ajẹ́ kí wọ́n tọ́ka lórí tá ti sọ ìpè ọlọ́run bá àlejò ọlá tí ọ̀dá sí nínú sẹ̀mí wa bẹ́ẹ̀ náà sì ni ọlọ́run tó sọ nínú suratul Maida àyà ẹlẹ́ẹ̀kẹta ń bẹ̀ pé ọlọ́run ọba àlekíọ́lá ó ti pé ẹ̀sìn fún wa ìpè náà ni pé kò sí nǹkan kan nù sẹ̀mí àfikọ́jẹ́ pé ẹ̀ ntọ́jẹ́mọ́ ó ti wà nù Qur'an ó ti wà nù hadith anabi wa sallallahu alayhi wa sallam ọlọ́ba sọ pé al-yawma akmaltu lakum dinakum wa atmamtu alaykum ni'mati wa raditu lakum al-islama dina lọ́jọ́ mo ti pé ẹ̀sìn yín fún yín bẹ́ẹ̀ náà sì ni mo ti pé ìrọ̀rá mi mo ti pé fún yín mo sì yọ́nú sí ẹ̀sìn Islam kó jẹ́ ẹ̀sìn fún yín sòtí túmọ̀ sí pé kò sí nǹkan kan náà tí Islam tí ọ̀dá sí tó sì ṣàlàyé rẹ̀ lókùgbà tá a bá ti wá ń sọ òfin Ọlọ́run lórí ẹ̀ à ń ṣe ìbáàdà náà lọ nìyẹn kì í ṣe pé gbàtà bá wọ wọ mọ́sálásí nìkan la tó wá ṣe ìbáàdà ìbáàdà àti mọ́sálásí ń bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ìgbàtà bá jáde kó nu mọ́sálásí ìbáàdà náà ń bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lápèjúwe àwọn òfin mi bẹ tí wọ́n ń pè ní wọ́n ń pè ní ahkamul ahwali shakhsiyya àwọn ìdá jẹ mọ́ personal affairs tí wọ́n ń pè ní personal law islamic personal law nínú ẹ̀ náà ni tó jẹ mọ́ mọ̀lẹ́bí bó ló ṣe fẹ́yàwó tó bá fẹ́ tán tẹ́ ẹ bá bímọ bó lẹ́ẹ̀ ṣe tọ́jú ọmọ bó lẹ́ẹ̀ tọ́jú fámìlì nke ìsọba fẹ́ kọbi sílẹ̀ àwọn ìdájọ́ wo ló rọ̀ mọ́ ìbátan ọmọ bò ní ó máa jẹ́ àwọn òfin kan Islam gbé wá bẹ́ẹ̀ náà sì ni ìnáwó lórí mọ̀lẹ́bí tọ́ ọba ẹnìkan bá tiẹ̀ kú bẹ́ẹ̀ lẹ́ẹ̀ ti jogún rẹ̀ gbogbo àwọn eléyìí ó wà táǹkì ní Islamic personal law táǹkì ní ahkamul ahwali sakhsiya gbogbo ìgbà yòówù tí èèyàn bá ti wá ń sọ òfin Ọlọ́run lórí gbogbo àwọn nǹkan wọ̀nyí ń ṣe ìbáàdà lọ́nà rẹ̀ kì í ṣe pé ńgbà tó bá tó wá wá mọ́sálásí nìkan àdúgbà tó bá tó fi gbogbo lélẹ̀ tó lọ ṣèjáde lọ lọ́wọ́ ń túmọ̀ sí kọ́ wá ń ṣe ìbáàdà àìsí ìjáde rẹ ìbáàdà ń bẹ́ńbẹ́ ìta rẹ tó bá bọ́ sí ìbáàdà ń bẹ́ńbẹ́ ìjáde rẹ tó bá lọ ṣe ìbáàdà ń bẹ́ńbẹ́ ntọrọ ìbáàdà nínú Islam ntọkọ ntọkọjá àǹtirẹrẹ ni kò sí nǹkan náà nínú sẹ̀mí tọ́nà ọba ọ̀lẹ́kẹ́ ọlá tí ò ní òfin tọrọ mọ́ gbogbo ẹlẹ́ẹ̀kejì inú ran mí sátúmọ̀ inú àwọn òfin ọlọ́run bá àlìkẹ́ ọlá sáàtúmọ̀ pé ó kárí gbogbo nǹkan pátápátá O náà lè ń ní madaniya islamic civil law ìyẹn ni pé ntí ò mú ọ̀ràn dídá lọ́wọ́ ntí ò mú criminal offence tí ò mú lọ́wọ́ ní civil law so eléyìí ń túmọ̀ islam ó tún dá sí ìyẹn náà rẹ́ńtéèjì ń bẹ ń bẹ mọ́géèjì ń ń káfí so ńgbà bá fẹ́ yáwó káfí nǹkan dógò yìí pé kò burú o kíkí ní ti dáwó padà so ẹ mi padà so ìdógò yẹn lábẹ́ ahwalul madaniyya lọ́wà bẹ́ẹ̀ náà ni ìdá sílẹ̀ tó jẹ́ so kéèyàn sẹ́lẹ̀ ara ẹ̀ náà lọ́wà nínú náà ni wà àbí garanti

ìwọ lọ́wọ́ àwa bó ṣe wọ wa ó mì kó ń tọ̀ ń súnmọ́ dáadáa ọmọrin rẹ̀ nìyẹn àbí bẹ́ẹ̀ kọ́ kọjá kàfàrà láti lùmáàlì oṣù ń dùn òkú ń pa owó tó yá adẹ́sítì ọba ti lè san ìwọ san nìyẹn so eléyìí ọwọ́ àánú sẹ̀rí àsẹ̀rí àmú òfin oríṣiríṣi wa bẹ́ẹ̀ náà ni ìyára ẹni lówó ìjẹgbèsè sẹ̀rí àmú fún wa lórí ẹ̀ bẹ́ẹ̀ náà ni ká máa mú àdéhùn wá lórí ìbára ẹni lòpọ̀ àdéhùn tí ò ní tako òfin tọlọ́n tọ́ba ti tako òfin tọlọ́n kò ní tiwọn bí kéèyàn sọ yìí pé ilẹ̀ mo fẹ́ tà fún ọ yìí o májẹ̀mú náà ní pé kò jẹ́ pé ó fi kọ́lé o à irú májẹ̀mú wa nìyẹn nígbà tí ìwà fi kọ́lé ṣé kí á lọ fẹ́ kó fi ṣe so tí túmọ̀ sí kó ti tako àbí obìnrin kan mo fẹ́ fún ọ yìí ọmọ mi mo fẹ́ fún ọ yìí májẹ̀mú ni pé ó gbọ́dọ̀ ṣèrìn àjò pẹ̀lú ẹ o inú ìlú ni ọmọ ẹgbẹ́ òyìn takò fi tọ́lọ́run

bí ká sọ wípé mọ́tò mi ń ta fún iye báyìí sí ni ṣùgbọ́n lẹ́yìn ìgbà ń bá lò lẹ́yìn oṣù kan ni màá tó gbélé ọlọ́wọ́ torí mo ní nǹkan àwọn nǹkan kan tí mo fẹ́ ṣe láàrin oṣù kan mo sì dúró wípé nǹkan kan ò ní sétí nǹkan bá ṣe máa mi kí ọkùnrin mo tún ṣe kí n tó fàlẹ́ ọlọ́ kò sí ìwọ̀n bí yẹn kò ta kò ṣẹ̀rí àgọ́lọ́ ọ tà á fún ṣùgbọ́n ti fi májẹ̀mú àsìkò tí ọ wà á fàlẹ́ lọ ni ọ wà bẹ́ẹ̀ so

ẹ̀ka lọ wo suratul Baqara àyà two hundred eh, so ọ ń pa ìyá rẹ̀ ní lówó ọ sọ̀rọ̀ tó kàn bá pa rẹ̀ bẹ́ẹ̀ náà ni àwọn àyè míì Islam ó tún mú ètò wá fún gbogbo ìsẹ̀mí òun náà ni àwọn ìdájọ́ tá à ń Islamic criminal laws àwọn nǹkan tó jẹ mọ́ ọ̀ràn dídá ọ̀sà lọ́gbẹ́ni ọ̀pá léèyàn ni ọgbà létí létí di ni ọgbà ní ẹnu ni eyín kan kò yọ ni gbogbo yẹn ó ti ní ó ti ní òfin nínú sẹ̀ríà ọ̀nà ìyàwó rẹ̀ ni ó sì lóyún ní lóyún bá yọ bọ́lẹ̀ so ó ti ní ó ti ní ìtanràn tí ó san fún ìyàwó so bí ọba tẹ̀jẹ̀kù náà lọ gbogbo yẹn ó ti ní òfin tí Islam mú wá bẹ́ẹ̀ náà ni ẹ̀ ń tọ́jalè Islam ti mófin rẹ̀ wá kálọ̀wọ̀ Suratul Maida ayah twenty eight àti twenty nine. lóríṣiríṣi gbogbo si, yóò tá a bá wá tí wọ́n á ń sọ òfin ọlọ́run níbi àwọn nǹkan wọ̀nyí à ń sin lọ́n lọ nìyẹn torí ẹ̀ ló fi jẹ́ pé kò sí ìwọ̀n bí kò rí ibi lọ́ọ̀ kò rí ibi òfin kò sí ìwọ̀n bẹ́ẹ̀ rí ibi òfin Islam rí ibi òfin tí èsì òfin Islam náà òfin ìfíà pé kì í ṣe Islam rẹ èyí pọ̀ jù ń bẹ òfin Islam náà ni torí pé Islam ọ̀sàkíyèsí tọ̀bíyà ọ̀sàkíyèsí nature pẹ̀lú ọ̀pọ̀lọpọ̀ òfin tó gbé wá ntí ọba ọmọ ẹ̀dẹ́ mu ló gbé wá ọpọlọ tiwọn náà ọlọ́run ló dá ó darí ẹ̀ lọ síbi káwọn náà máa ṣe òfin tí ó ṣe ìdáàbòbò àwọn ọ̀pọ̀lọpọ̀ nǹkan tíṣẹ̀rí àmúwa ibi tó ti wá ṣe déédéé ti Islam yẹn ó máa gbèjà rẹ̀ ó sì máa dìfẹ́ǹdì ẹ̀ ó sì máa dúró tì ibi tó bá ti wá tako Islam tó jẹ́ ìfẹ́ ẹnu yẹn ló ní bá wọn ṣe so tí túmọ̀ sí pé Islam kò sí nǹkan kan tí ó dá sí kálọ̀ wo Suratul Baqara ẹ̀ afwan kálọ̀ wo Suratul Maida àyà thirty eight àti thirty nine tí mo sọ ẹ̀ ntọ́jàmọ́ ahkamul murafa'ati wal ijra'ati al-madaniyya ẹ̀ wọ́n pè yẹn ní procedural laws ìyẹn ni pé ìtọ́jàmọ́ ètò bá a ṣe gbé ẹjọ́ tó a ṣe tẹ́ndẹ̀ ẹjọ́ ní court àbí lọ́ọ̀yà náà bí ó ṣe present cases So Islam náà sọ ń pa rẹ̀ gbogbo ẹrù tó bá ti wá ń sàkíyèsí rẹ̀ ajẹ́ pé òun sin ọlọ́run lọ bẹ́ẹ̀ náà ni ẹni tó jẹ́ adájọ́ lókùgbà tó bá ti ń dájọ́ pẹ̀lú déédéé déédéé náà ni ntọ́ba tíra ọlọ́run àti súnà àdínábì wa sallallahu alayhi wa sallam ẹ̀ ntọ́ba jẹ́ pé ọba òfin ìlú yín mu tó fi ń sì takò ẹ̀sìn tọ́lọ́run tó ọba ń fi yún dájọ́ àbùsí ló ń ṣeun so ntọ́jẹ́ déédéé nínú islam náà ni ntọ́ba tíra àti súnà àdínábì wa sallallahu alayhi wa sallam lọ́lọ́wọ́ ọlá fi ń sọ fún wa pé inna Allaha ya'murukum an tu'addu وإذا حكمتم بين الناس أن تحكموا بالعدل إن الله نعم ما يعظكم به إن الله كان سميعا بصيرا نصرة النساء آية 58 ọlọ́ni inna Allaha ya'murukum an tu'addu al-amanati ila ahliha ọlọ́mọ ń payín láfẹ̀ pé ń tọ́ba jẹ́ nǹkan fọkàntán ẹ máa lọ fún àwọn tí ẹ ń lẹ́tọ̀ọ́ sí o tí ẹ bá jẹ́ nǹkan fọkàntán ẹ lọ fún àwọn tí wọ́n bá lẹ́tọ̀ọ́ sí ẹ má ṣe jàǹbá àmánà nasi an hakumu bil adl tẹ́ bá wá ń ṣèdájọ́ láàrin àwọn èèyàn ẹ ṣèdájọ́ deede déédéé déédéé ṣe pé ntí wọ́n bá rí pé déédéé tèmi rí pé déédéé tẹ́ni lágbájá rí pé déédéé déédéé wọn ó àbùsínú yóò ti máa yóò ti jù ntí ń náà ntí islam bá sọ pé ẹ̀tọ́ èèyàn rè ti jẹ́ déédéé nù ṣùgbọ́n tó bá ti yàtọ̀ sí yẹn kò lè jẹ́ déédéé torí ìfẹ́ ẹnu pọ̀ àwọn èèyàn ti pọ̀ so wọ́n láwé tábà alẹ́hàkù àwa ahun lafasada ti sàmà wà á tó wà lárùbù ọlọ́run ní tó bá ṣe yí pé ntí ń jẹ́ òdodo ọ̀tẹ̀lé ìfẹ́ ẹnu wọn ni sánmà àtilẹ̀ gbogbo ẹ̀ ìbábàjẹ́ tó bá jẹ́ pé ìfẹ́ ẹnu òdodo ọmọ tẹ̀lé tọba jẹ́ pé ìfẹ́ ẹnu tiẹ̀ iná ni òdodo ni òdodo ni tẹ̀lé àjẹ́ pé ilẹ̀ àti sánmà gbogbo ẹ̀ ni ó bàjẹ́ tí ò ní ẹ̀ torí pé àwọn èèyàn pọ̀ o ìtọ́jọ́ òdodo lọ́dọ̀ ọ̀tọ́lọ́hún kì í ṣe ìfẹ́ ẹnu àwọn èèyàn o ìtọ́jọ́ òdodo lọ́dọ̀ ọ̀tọ́lọ́hún náà ní tọ́lọ́ọ̀bà àlekọ́lá tó gbélẹ̀ ní òfin òun náà nínú nínú àwọn tá a fi islam ó dá sí gbogbo nǹkan òun náà ní tá ní ahkamu dawliya so ìhà tí orílẹ̀-èdè islam tí ó kọ sí àwọn míì tí èsè orílẹ̀-èdè islam ni wọ́n wà àbí tí èsè orílẹ̀-èdè islam islam ti gbé regulations oríṣiríṣi ìtọ́sọ́nà oríṣiríṣi ó ti gbé kalẹ̀ nípa bá a ṣe bára ẹni lò tíjà bá sì ṣẹlẹ̀ náà ìgbà wo jù islam sọ ọlọ́run ní wáyé ń jáná fúlì sẹ́límì

àwọn náà ti wá mọ̀ pé àwọn làwọn jẹ̀bi àwọn làwọn ti jàǹbá mùsùlùmí ṣùgbọ́n pé ẹ ọ torí ọkàn ojú táyé lásán ilé ilé ilé iṣẹ́ tó ṣe rárá o àgbọ́dọ̀ tẹ̀lé òfin tọ́lọ́run ọba gbogbo ìgbàlùta bá ń tẹ̀lé òfin tọ́lọ́run yìí ẹ à ń ṣe ìbáàdà à ń ṣe lọ náà nù ẹ bẹ́ẹ̀ náà sì ni ahkamul iqtisadiyya wal maliyya islamic financial law ntọ́jẹmọ́ ètò ọrọ̀ ajé nínú ìlú àbí ètò ọrọ̀ ajé individual náà ìsìláàmù náà mú oríṣiríṣi wá lórí ẹ nínú ẹ náà ni zakat ẹni pé ìsìláàmù gbèsò kalẹ̀ ipe zakat agbọ́dọ̀ mọ ọyọ́ ń túláàsì ẹni tí ó bá wá yọ zakat ìjọba ìsìláàmù ọlẹ́tọ̀ lọ gba zakat lọ́wọ́ ẹ̀ ní túláàsì ẹ̀ sàkáwù lọ́wọ́ alẹ́tọ̀ láti lọ gbà lọ́wọ́ rẹ̀ wọ́n ní zakat fil amwali zahira nínú àwọn dúkìá tó fojú hàn rọ́ọ̀kà àìtúláàsì rẹ̀ pé afẹ́ gba rọ́ọ̀kà lọ́wọ́ rẹ̀ ó lè kóńkó ní ó lè ké gbèsè mi lọ́dọ̀ ẹnìkan ṣùgbọ́n ẹran tí ń sìn àti nǹkan oko tá a mọ̀ kó ń lónìí sùúrù yẹn ìjọba lẹ́tọ̀ọ́ àti gba ìpín ti tálákà kó gbà kó ń bẹ̀ kó sì ha fáwọn tálákà ẹ̀ tí gbogbo ìgbà tí wọ́n bá ń sìn yẹn àti tí èèyàn náà bá ń serú yùn fúnra ara rẹ̀ náà wàláhì ó ń sin ọlọ́run ọba àlejò ọlá náà nù lára ìbáàdà ni ẹ̀ lára ìbáàdà ni àwọn tàbí wàá bá anabi sallallahu alaihi wasallam àwọn àwọn àwọn olówó wọ́n mọ̀ ti kó rẹpẹtẹ wọ́n mọ̀ ti kó nǹkan rẹpẹtẹ máwọn láà bá a ti ń kírun làwọn náà ń kírun bá a ti ń gbàrẹ̀ làwọn náà ń gbàwẹ̀ àwọn tó wá ní owó tí wọ́n tún ná sójú ọ̀nà ọlọ́run ẹ̀wò títóbi ọlọ́run tí túmọ̀ sí pé gbogbo àwọn nǹkan wọ̀nyí ìbáàdà náà ni òun gbàwẹ̀ ni òun ṣe bá òun kírun ni òun sàdíkiri ni ìbáàdà náà ni ọlọ́run tún wá fún ọlájẹsẹ́kù ara ìbáàdà náà ni kò sí nǹkan kan tọ́sẹ́kù nínú ìsẹ̀mí tí èsè yìí pé ìbáàdà lọ́dọ̀ ọlọ́run ọba àlekè ọlá nígbà ọba wa ní òun ṣiṣẹ́ òun kú owó jọ ọwọ́ agbọ́dọ̀ sọ ìwọ ọtọlọ́run nǹkan tó bá jẹ́ haramu ọgbọ́dọ̀ kó jọ lókùú gbà ti wá ń sá haram ara ìbáàdà ìgbésẹ̀ rẹ kọ̀ọ̀kan lọ́mọ tí ọba ti wá gbogbo ejò jíjẹ ni àbí so gbogbo ẹja ti wá ti wá ńlá ń tiẹ̀ ni gbogbo ọlọ́ọ̀bá àlekẹ́ ọlá ń sọ fún wa nínú sóràtò nìsá àyà twenty nine àti thirty ọlọ́níyá ayú alẹ́bí na ámánú làtàkùlù amúhálàkùn bẹ́yìnàkùn bẹ́lẹ́bàpẹ̀l ẹ̀yin múmi ní òdodo ẹ̀ gbọ́dọ̀ jẹ́ dúkìá ara yín láàrin ara yín lọ́nà àbàjẹ́ ọ̀nà ọ̀nà haram ẹ̀ fi jẹ́ dúkìá ara yín ilá àǹtakùnà tìjà rọ̀ tani àǹtarọ̀ ọ̀bẹ̀ mìíràn ṣùgbọ́n tó bá jẹ́ òwò tí má jẹ̀mú rẹ̀ pé mọ́sàbùsí o tọrẹ lómi nǹkan tí ìṣòwò ni ó pè lówó fún ọ tọba jẹ́ òwò tí má jẹ̀mú ẹ pé má jẹ̀mú ìsìláàmù pé sí lára ẹ̀ à ń tààrọ̀ ọbẹ̀ mi nǹkan tẹ̀sí yọnu sí láàrin ara yín kò ṣeé wọ̀ kẹ́ẹ̀sì ní ò jẹ́ èrè láàrin ara yín ẹ̀ kò ṣeé wọ̀ bí kẹ́ẹ̀ jèrè kọ́ ra nǹkan kọ́ ta kò sì jèrè tí èsì kò sì gbájú ẹ̀ ẹ̀ torí pé èrè tó bá ti papọ̀ jù ṣe ní ọ̀faramọ́ ọ̀ra nǹkan one thousand wà lọ́n ta fún yẹn kan fifty thousand sọ̀rọ̀ kò ti gbáńtọ̀ inú kọjá pé ọ̀rọ̀ lọ tó tọ tí wọ́n fi gbà lọ́wọ́ rẹ̀ àbí ìṣesí nǹkan ló ṣe lójú rẹ̀ tó nu òkú a ọ̀dà kó rí dínà kínní tó tó fi wá gbangba irú yàn aráàmù ni ṣùgbọ́n èrè tó bá bá kò sí bẹ́ẹ̀ kọ́ jẹ́ àyàfi wá jẹ́ pé bọ́yá wàhálà tó ṣe lórí nǹkan one thousand kó tó rù débi wọn ó bí kọjá pọ́ wọn lọ́hùn kò tí ẹ àbí wọn bá ti rà ó wọn lọ́ wá rí ra ń pọ́ kúndì kan lọ́ wá sẹ́ni àjò lọ́ wá lọ lọ́ wá wàhálà àti ẹ ti kún one thousand yẹn kó tó di fifty thousand ṣùgbọ́n ní òdù lásán kọkàn gbáyàn báyẹn kó o torí pé bóyá ibi tó ti wá ẹ tó tàbí kó o fọ̀rọ̀ kúgbà ìtọ́ fẹ́ràn yẹn ti ibo ni àlẹ́ àlékò àti ibo gangan ni wọ́n gan fẹ́ tà fún bí ọlọ́run tó sànù ọ̀nà ìbàjẹ́ yìí kọ̀ dáa ká máa fi jẹ dúkìá rẹ ni lókùgbà tó bá ti wá ń sá fún haramu tó ń ṣe ìwádìí lórí halali ìgbésẹ̀ rẹ kọ̀ọ̀kan ìbáàdà ni yóò máa jẹ́ lọ́dọ̀ ọlọ́run bẹ́ẹ̀ náà ni Islam ó tún mú àwọn ìwà oríṣiríṣi tó dáa tó ṣàlàyé ẹ̀ fún wa pé ká máa ṣe bí ọrẹ títa bí máa ṣe dáadáa sí mọ̀lẹ́bí ajẹ́ pé ìbáàdà lọ́dọ̀ àwa ẹlẹ́sìn islam tashmalu nawahil hayati kulliha bi sharti husni niyya wa muwafaqati al-ahkam ash-shar'iyya so gbogbo tí ń jẹ́ ìbáàdà pátápátá lọ́dọ̀ àwa islam ó kárí gbogbo agbègbè ìsẹ̀mí pátápátá ó gbogbo agbègbè ìsẹ̀mí wa pátápátá so láti gba abá ti láàájí láti bẹ̀rẹ̀ ìbáàdà títí táàsì tó pa àsùn inú oorun wa gan atúnbàbàdà lọ torí pé a ṣàkíyèsí òfin tọ́lọ́mùgbà tàbá fẹ́ tàbá fẹ́ sùn àtúntò sára ní ká fi ẹgbẹ́ ọ̀tún ká fi lélẹ̀ tọ́ọ̀bá sì lè fi lélẹ̀ ọ̀tá káàkà ṣùgbọ́n kó fi ẹgbẹ́ ọ̀tún lélẹ̀ ńlọ dáa jù ọ̀wọ́ á lè ṣe kankan méjì torí ìnira kan àdìkárù lọ yẹ kó o ṣe kó o tó sùn ńgbà ọba tó ń sùn o tó ń bá bàá dà lọ ó tún máa kọ ládàálẹ̀ fún ọ ọba tún jí láàrin òru tó tún jítọ̀ tó tún ṣe ń tọ́ kó o ṣe ìbádà rẹ tó ń kọ̀ntínú ni kò sí nǹkan tó wéṣì inú sẹ̀mí àwa mùsùlùmí ọlọ́run dákun mọ́tà rọrùn fún wa o wọlá àti tóbi ọlọ́run wọlá àánú rẹ̀ tó díẹ̀ lọ́lọ́run sọ pé àjẹ́nà gbére lòun ó fi sẹ̀sọ fún mú mi ní òdodo nígbà ọjọ́ pé iṣẹ́ tó ń ṣe ń lé ayé ọkàn ń ṣe é lọ ní ṣe wípé òun ò ní mọ̀ ṣe nù ikú lọ́jà ń tàn mọ́ sí ẹ̀mí rẹ̀ ọlọ́run ọba wà á sán lẹ́sàn yìí pé ikú lọ́wọ́ ajá ń tàn mọ́ ọlọ́run ọba ìsọlá abẹ́ alábòsí kò sàbòsí sẹ́nìkankan iná gbére o náà lọ́lọ́wọ́ fi tẹ̀sán fún ẹ̀ńbá lórí ẹbọ ọlọ́dà kan ti alẹ́ tí ó kù lórí ẹbọ o tóró náà fẹ́ jáwọ́ ń bẹ ọ̀fẹ́ máa bá lọ ní ti ń domọ lẹ́nu kódà yóò tún máa wọ pé òní làákà yìí nígbà tẹ́ bọ́ ń bẹ́ ńlẹ̀ tó ṣe kò ní pè lẹ́bọ òun fẹ́ máa bá tiẹ̀ lọ ní ọlọ́run wá fi iná iná gbére òfin sánlẹ̀ sàn gbogbo ìtẹ̀mí pátápátá ní ìsìláàmù kọ́fà pẹ̀lú májẹ̀mú kọ́wá tí ó fi jẹ́ ìbáàdà fún wa májẹ̀mú méjì náà ni alákọ̀ọ́kọ́ òun náà ni husnu níyà kádà níyàn dáadáa sáfẹ́ fikini àfi ń ṣe ìbáàdà fọlọ́run à ń tẹ̀lé ọlọ́run bẹ̀ wọ́n mú fọwọ́ fakásílẹ̀ àkáàmì ṣẹ̀rẹ̀ ìyà kó jẹ́ pé ń tá ṣe kọ́ bá òfin ọlọ́run tí ọba ti bófin ọlọ́run ìfẹ́nu ara wa là ń tẹ̀lé yẹn àwọn afáà mi ń bẹ tí wọ́n sọ pé àkàmù ṣàríyà wọ́n sọ yìí pé ó kú sọ́nà méjì àlè ìbàdàtú wàlùmọ̀ àti ntọ́jẹ́ interactions ìpín fún àlàyé ọ̀rọ̀ sísọ kó lè yí àwọn ní ṣe yẹn so èyí tí wọ́n pè Islam èyí tí wọ́n pè yẹn nígbà tí èèyàn bá ti ní àníyàn dáadáa lórí ẹ̀ tó sì ń tẹ̀lé òfin ọlọ́run islam tí wàá fi yé pé òun náà ti di kíni o òun náà ti di ìjọsìn fọlọ́run tá a tún lórí anabi wa alayhi wa sallam wà fi búdé ahadikum sadaqa ẹ̀ nígbà tí ẹnì kọ̀ọ̀kan yín bá ń súnmọ́ ìyàwó rẹ̀ à yóò tún mọ lọ ni bíi sàrà ni yóò tún mọ lórí ni inú àwọn sàbí wa béèrè yìí ká bóòlù yóò ṣe lóò láti wọn mọ torí pa afẹ́ sátífà ara wa alọ́sọ́dọ̀ ìyàwó àtún àmọ̀ gbalada àníbi ọ̀sán sọ́là wa sọ pé wọ́n náà rí pé tó bá gbé lọ síbi haramu nǹkan tí ò ní gbẹ̀sẹ̀ ni ẹ̀ làwọn wàfà àbùsọ yìí pé ẹ̀ ìtìgáàlù bílí mubahad ṣẹ́gilú anil muharramat ẹ̀ kéèyàn ó bísì pẹ̀lú tíṣẹ̀rí àmúwá tó ṣe lẹ́tọ̀ọ́ ó ti díyàn lọ́wọ́ haramu àsìkò tó fi gbé ọ lọ́wọ́ haramu ọmọ gbalada lórí halali tó bísì pẹ̀lú ẹ̀ ẹ̀ tọ́lọ̀ ń dákun mọ́tò wọn ńlá dá gbogbo ń o gbogbo àwọn nǹkan wọ̀nyí a gbọ́dọ̀ mọ sàkíyèsí ẹ̀ lẹ́yìn ìgbà náà làwọn á bọ́ sí agbọ́nrin ẹlẹ́ẹ̀kejìdínní ọgbọ̀n tá a pè ní twenty eight òun náà níbi tá a ti sọ̀rọ̀ nípa wípé máa huwa afdalul ibadat wa anfa'uha wa haqquha bil ithari wa takhsis tá a bá ń sọ fọlọ́ wípé iyyaka na'budu wa iyyaka nasta'in ìrẹ́ ọlọ́run nìkan ṣoṣo la ìwọ nìkan ṣoṣo láàmú wá ìrànlọ́wọ́ ẹ̀ ọwọ́ ayẹ ká wá wo pé èwo ló dáa jù èwo ló pé jù ẹ bá nílò àkáì ntọ́ bá dáa jù ní òsì lásìkò tọ́ bá fẹ́ ṣe nǹkan tọ́ bá ṣe ntọ́ dáa tí èso ńlọ dáa jù kò sí ìwọ̀n bẹ́ẹ̀ o àpèjúwe ní ìsìn ọ̀fẹ́ lọ ilé rẹ̀ wọ́n wá wò yí pé ọ̀nà èwo ló yá jù ọ̀nà kan bẹ ìṣẹ́jú márùn-ún lè rìn tó fi délé ọ̀nà kan bẹ ìṣẹ́jú méje ilé ìrìn tó fi délé méjèèjì yóò sì lẹ́tọ̀ tí ò sí ara amúdojú ọ̀nà bọ́ ọ bá rin oníṣẹ́jú méje o wàhálà rẹ pọ̀ sí ni kò sí ìwọ̀n mẹ́rin sẹ̀ríà tọ́ bá rin ìtọ́jú ìṣẹ́jú márùn ńlọ́ba làákà ìmújú ńlọ́dà jùlọ bá yẹ làákà ìṣe ń tó fi ìṣẹ́jú méjì ń tó fi ṣe nǹkan míì tọ́ bá jẹ́ pé ìbáàdà wa wà ńlẹ̀ tọ́ pọ̀ ojúkọ̀nà tó fèsì yẹn ọlọ́run ọ̀pọ̀ ìwọ́ á lọ́dà jù kó mú tọ́ so ibẹ̀ orí ìyẹn la dúró sí ní èsì táàbà délẹ̀ so orí ẹ̀ náà la tiẹ̀ fẹ́ bẹ̀rẹ̀ àfáàwa Ibn al-Qayyim al-Jawziyya oná ẹ̀lẹ́ ń tọ́sọ̀rọ̀ tó dáa pọ̀ lórí ọ̀rọ̀ yìí nínú tíra rẹ̀ táǹkì ní Madariku Saliki bayna manazili iyyaka na'budu wa iyyaka nasta'in ó sì tíra ó sì tíra kan mujalladu mẹ́ta ni ìdí mẹ́ta ni bọ̀kìlì bọ̀kìlì ó fi sọ̀rọ̀ lórí ipò tí ọmọ abẹ fún ọmọ ẹdẹ ènìyàn tọba lo ìjà kaná àgùdùwọ ìjà kaná sẹ́yìn tọba lo dáadáa ẹ tọba lo dáadáa ipò tí ọmọ abẹ fún òfin ṣàlàyé ẹ ntọ́ ṣàlàyé nu tíra yẹn nìyẹn ẹ kálọ kálọ ka tíra yẹn ẹ Madariju Salikin inú juzul awwali rẹ ní page eighty five sí ninety ó ṣàlàyé lórí yìí pé nípa pé èwo lọ́lọ́lá jù nu ìbáàdà àwọn àfa àkúnsọ́nà mẹ́rin lórí ẹ̀. àwọn èèyàn kan bẹ tí wọ́n jẹ́ àwọn àfáà náà náà mùsùlùmí tí a rí pé èntọ́ wàhálà rẹ̀ bá ni wọ́n kà sí pé wàhálà rẹ̀ bá pọ̀ jù àwọn ti wá lé lé lé nú ẹ̀sìn wọn mọ̀ èwo ni ó mú wàhálà nígbà tí wọ́n bá pè ní ìsìn ṣe Allahu Akbar wọ́n pè mọ́sálásí kìíní wọ́n pè ibẹ̀ ni lọ kí òun <laughs> ìkan bẹ ìṣẹ́jú márùn ni ó rìn débẹ̀ ń bẹ ìṣẹ́jú mẹ́wàá ni kó tó ó ń ṣẹ́jú mẹ́wàá lọ lọ ló ti lọ kí so ó ti wò yí pé ẹ ńgbà tí wàhálà bá pọ̀ jù lórí iṣẹ́ ìníláàdá rẹ̀ náà ìní ó sì pọ̀ jù eléyẹn tòótọ́ lápá kan ó wá ipe anabi sallallahu alayhi wa sallam ọsọ sọ fún Aisha nígbà tí wọn lọ tí wọn lọ sí hajj nǹkan àlejò Aisha wá wá kọ̀ráyè bá wọn ṣe umura alákọ̀ọ́kọ́ tí wọ́n ṣe kí wọ́n tó bẹ̀rẹ̀ hajj wọ́n tún ti wá múra wọ́n tún wá fẹ́ máa lọ èyí tí ó fi ṣe umura lọ́tọ̀ kó tó ṣe hajj lọ́tọ̀ fáàpẹ́ ní hajj lifrat àbí hajj tamattu nígbà tó yẹ kó lórí ìrìn àjò kan ní hajj tamattu.

ni anabi sallallahu alaihi wasallam wa sọ fún yìí pé nígbà tó o bá ti mọ́ra lọ gbé ihram ní tẹ̀nìyìn kọ́ wá ṣe umra tàkọ́kọ́ tó o tí ì ṣe yẹn lọ ṣe anabi sallallahu alaihi wasallam wa sọ yìí pé làákínnaha ala qadri nafaqatika aw nasabika anabi sallallahu sọ pé ẹ̀san tó gbà ń wájú ọlọ́run ní ìbámu sí bó o ti náwó tó àti bó ṣe ṣe wàhálà tó so ibẹ̀ làwọn ti wá mú yí pé bí wàhálà bá ṣe pọ̀ tó lórí iṣẹ́ òun náà ní ládàá ó ṣe pọ̀ tó inú rìwáyà mi ó ní iná láti gbiná ajírí aláàkọ́dìrí náà sọ̀bí kẹwà náfà kàtíkà àìsàn tọ́lọ́run ó ṣe fún ọ yọ wà lórí ìbámu sí bí wàhálà rẹ bá ṣe pọ̀ sí àti ìnáwó rẹ ìmáàmù náwáwí ọ sọ pé àdéhìtì yìí ó fojú hàn lórí pé ẹ̀san àti ọlá ọ̀ ń bẹ́ẹ̀ bí ìbádà tó bá jẹ́ pé ìbádáhùn ọ̀nà ní wàhálà bí wàhálà ń bá ti wá pọ̀ sí iná ẹ̀ ní ládàrí ó ti pọ̀ sí àlùwàlá tó ṣe lásìkò ẹ̀rùn ó lè ti wé àlùwàlá tó ṣe lásìkò òtútù láìsọ ọ̀gbìnìsìn àsìkò ooru yẹn àsìkò ẹ̀rùn yẹn bí tẹ̀rí àgbọn òní ọ̀sàlùwàlá ìwọ́gán ti ń fẹ́ kọ́ dami orí kọ ọ̀dà mi ọwọ́ ọ̀dà mi ẹsẹ̀ ṣùgbọ́n lásìkò ọ̀gbìnrin ti yẹn ọmọ sára ah, omi yìí yẹn tí à ní sẹ́ lọ́wọ́ ọmọ So báyìí ló fi jẹ́ pé ládàárẹ̀ ọ̀wà á pọ̀ lásìkò ọ̀gbìnrin ti àbí lásìkò tí òtútù mú tó sì ń sálùwàlà so ládàárẹ̀ ọ̀wà á pọ̀ ju ìgbà tó ṣe pé omi ohun gan tó fi ń kanra ó dùn mọ́ kì í ṣe pé ìwọ lọ́wọ́ àmọ́ọ̀mọ́ lọ wá bòdò tútù ó ṣe mú ọ tọ́wọ́ àṣẹ àlòmí tútù àbọ̀wọ̀ àgbò ni ó ṣe àìsí omi ohun tí ó di tútù tọ́sẹ̀ máa káwọ́ ń gbọ́ bá ń bu ara rárá o ìsìláàmù mú yẹn wá ìsìláàmù ní kọ́ wá wàhálà fún ara rẹ̀ ṣùgbọ́n tó wáyé pé ìbáàdà tó fẹ́ sí ló wá mú wàhálà lọ wàá mọ̀ pé bí wàhálà rẹ bá ṣe pọ̀ tó bí ìnáwó rẹ bá ṣe pọ̀ tó lórí ẹ̀ oníkíni o oníládà rẹ ó ṣe pọ̀ tó ọfẹ́ lọ ájì o ti sanwó wọ́n bá dìsàpẹ́ǹtì rẹ̀ o ti lẹ́nu kọ́dún bó ti yẹ pé nǹkan ọba jẹ́ ọmọ wa kílèmù ráìtì rẹ ṣùgbọ́n wọ ìnira tó fara dán pé ah, ọdún yìí ọ̀fẹ́ míìsì yọwo o tún mọ̀ọ́mọ̀ yọwó nú owó o tún sàn mí ládàá ọ tí wọ́n ń lọ wá wàhálà fúnra rẹ̀ ọlọ́run lójú lọ́wọ́ á ní fún lọ́lọ́n bá tẹ̀yàn lọ́dà gan kò túmọ̀ pé ò ní fẹ́yàwó ìyàwó tí ò nídìí tí ò nídìí nǹkan ọkùnrin ní ọkàn fẹ́ ni pé kò gbó òun ọ̀fẹ́ ọlọ́run ti tẹ̀wọ́n lọ́dà òun ò lè ṣe nǹkan sàn tó bá ti fara mọ́ kò sí ìwọ̀n bẹ́ẹ̀ yóò mọ gbọ́njẹ fún ọ yóò sì mọ ẹ̀jọ̀ mọ dámọ̀ràn pọ̀ bó ṣe fi bọ́ra lára náà ni ọmọ bọ́ra lára tẹ̀rí <laughs> ọ̀tá kò yẹn tó kéwàá ti pé yàn á mọ̀ lọ́wọ́ wàhálà fúnra rẹ̀ ni yọ̀ wá sọ wípé torí pé kí ládàá òun ó fi lè bá àpọ̀jù so àwọn tí wọ́n sọ̀rọ̀ yẹn agbáwọlé pé tó bá yẹ pé èèyàn fẹ́ sì bá dà fọlọ́n tó wá ná wàhálà ládàá rẹ̀ ọ̀pọ̀ ju èyí tí ọ̀nà yẹn wàhálà mi lọ ṣùgbọ́n kí èyí pé èèyàn wà lọ́mọ mọ̀ọ́mọ̀ lọ́mọ wá wàhálà fún rẹ̀ wàhálà gangan wá pẹ́lú yóò gbé síwájú pé ní ojú kọ́ lọ́lájú gbogbo yorùbá mi ti yé torí pé Islam gbogbo ọ̀nà ló fi mú ìrọ̀rùn wá tí ò ní mú wàhálà bá wa. tọ́ ọ ti rí omi ṣàlùwàlà tọ́ ti rómi lọ sí tẹ̀yámù kọ́ wá wà lórí sọ pé ìmọ̀ ah, wa rí iyẹ̀pẹ̀ kankan rárá rí akéjì ni ọ ó lè ṣẹlẹ̀ ṣùgbọ́n sọ wọn wà lórí pé ah, kò sí mo ti fẹ́ lomi kò sí mo fẹ́ lo ó lè rí tó láàrin bí ẹgbẹ̀rún pé tọ́ ọba rí omi lo omi tọ́ ọba rí omi kí ni kọ́ lọ o èèyàn wá kan kọ́lọ́n kọ́ gbàbọ̀ rẹ̀ ẹ ọlọ́run lábọ̀ lọ́rùn pé tọ́ ọba rí dòrò tí yóò fi tó fi fa kànga tọ́ wá lóko nù kànga ọlọ́run lábọ̀ lọ́rùn kódà bó wọ lọ gbẹ kódà bó wọ lọ gbẹ ọlọ́run lábọ̀ ìgbà tó wọn fẹ́ gbẹ̀hún torí owó tí wọ́n fẹ́ fún ọ ló fi rísìkì láìpù rẹ̀ ọlọ́run bá ọlọ́run pé wá tún á lọ kónú kànga nígbà kónú kànga bá lọ yẹ wọn sàlùwàlà ìlọ́ba kú sínú kànga ọlọ́run èèyàn wọn kakọ́ lọ́run kọ́ gbàgbọ́ rẹ̀ ọba rí tó ìyàwó rẹ̀ ìyàwó rẹ̀ tó fẹ́ fẹ́ tó wà lójú ọ̀nà ọkọ̀ pàfẹ́ lómi náà ẹ̀wọ̀ ẹ̀wù tí tóbi ọlọ́run so ọlọ́run ọba àlekè ọlá ọ̀la wàhálà bọ̀ wá lọ́rùn ọlọ́run sọ́nu suratul baqara àyà one hundred eighty five yìí pé yuridullahu bikumul yusr wala yuridu bikumul usr ìrọ̀rùn lọ́lọ́run ọba ń fẹ́ fún yín pẹ̀lú ẹ̀sìn ààwẹ̀ tó mú wá níbi ọ̀rọ̀ ààwẹ̀ lọ́lọ́run ti sọ ní suratul baqara àyà one eighty five yuridu Allahu bikumul yusr ìrọ̀rùn lọ́lọ́ ń fẹ́ fún yín pẹ̀lú àwẹ̀ tó mú wá àti àwọn òfin mi náà wala yuridu bikumul usr ẹ ọlọ́run òfin mi láti ẹ̀ka kàn yín obìnrin kan sọ fún mi ó ní mò ń ti jẹ gàrí aláwọ̀ tó ń ti jẹ tán kò ń bá lóògùn tó máa lò gọ́ọ̀rọ̀gọ̀ bó ṣe bínú kò sáyè mí ìmọ̀ tí ó fi jẹun tí àfájáre tuntun mọ́ lọ́ba sáàmù mọ́ra bó wọn sá gba wọn sá gba ń bọ̀ fẹ́ fẹ́ di bí ẹ̀yìn àti lọ́ba ikọ́ lẹ́yìn fún fẹ́ lè di ẹ̀ lọ́ba dàkùn lè lọ́ta sùn <laughs> ọ̀sà wà ń kà ṣe tó títí tí ọba gbàjà mẹ́à ọba sì ajá ọ̀dà àwọn ọ̀fẹ́ já ọ̀fẹ́ já bíbó yòrí ìdòlá fòbíkò mọ̀lẹ́ yóò tẹ̀ wàhálà yòrí ìdòdòkò mọ̀lẹ́ ọ̀sẹ̀ ìrọ̀rùn lọ́lọ́run fẹ́ fún lọ́wọ́ adé stéèjì kan ibi tí wàá kọ́ lápàjù débi pé òjì ti fẹ́ máa kọ́ àbí kó tó lè rìn ọ̀sẹ̀ fọ́ kan ọ̀sẹ̀ fọ́ ń múnú mọ́ra wọn kó tó lè gbé ẹsẹ̀ ni ṣeré ajọ́ ń dá fún ọkọ̀ ọkọ̀ lọ́jà ṣeré ajọ́ ń dá fún ọkọ̀ lọ́jà ẹjọ́ kan ẹnìgbẹ́ yọmí lẹ́nu mo yà kéjì mo yà kéjì mo yà kẹta mo sì mú mọ́ra fi ìjáwẹ̀ rí ìjáwẹ̀ nígbà tí ó kọ jẹun kò sí èèwọ̀ mbẹ kọ jẹun ẹnìkan ọjí ọmọ rẹ̀ lásùbà ọjí ọjí kọ́tọ́ kásùbà ọmọ ọ̀bàdàn wà lọ sùn padà so ń bòjú ọwọ́ ọ̀rọ̀ lẹ̀ wọ́n bá pè mo sì wà lẹ́gbẹ̀ẹ́ rẹ̀ pé alágbájá lè ń pa ń nǹkan kan bàbá wa sọ pé ẹ gbọ́dọ̀ fún lóúnjẹ kankan torí mo jí ó ní bọ́ ọba jẹ sàárì gan tí dìbàdìbẹ́ yíwọ́ pẹ̀lú rẹ̀ ọlọ́run ti ọ̀dá kọ́ lọ jẹun ó sì sọ jíjọ́ mi lẹ́yìn àwẹ̀ ó sì gba àtijọ́ kejì torí pé ọlọ́run sọ pé yuridullahu bikumul yusr wala yuridu bikumul usr ìrọ̀rùn lọ́lọ́run bá ń fẹ́ fún yín pẹ̀lú ẹ̀sìn ọlọ́ni wa ma ja'ala alaykum fi dini min haraj ọlọ́run ntí ó pin yín lẹ́mìí ọlọ́run òfin sínú islam ntí ó pin yín lẹ́mìí ọlọ́run òfin sínú islam kọ́ wa pẹ́ nìkan wa sọ pé sowó ah, ni owó dé yálà tìfù láàrin lẹ́yìn sáìtì ti di lẹ́yìn sáìtì ti di àṣùbà kó méjì ọ̀pẹ ọ̀fà ọ̀fà two million ńgbọ̀n <laughs> bá ti sọ ló ti yẹ kéèyàn mọ̀ pé ọ̀rọ̀ islam kò ní sọ ó ti dìfẹ́ ẹnu ó ti di ìwòye lásán ó ti wo kọ́ halẹ̀ mọ́ ọtẹ báwa yorùbá sí èyí mẹ́lẹ́kù mẹ́lẹ́kù là máa wá sí ọlọ́run kọ́ sànù ẹ̀ wà máa jẹ́ aláàlẹ́ kòun fi dé ní mẹ́rin hara tí ó tí ó pinyin lẹ́nu tẹ́tẹ́ àti ní ìmọ̀ ti pinyin lẹ́nu ó ti sú mi ọlọ́run ló wò fi sínú ẹ̀sìn Islam fún mi anabi wa sallallahu alayhi wa sallam nínú hadithi tí Abu Hurairah bá wà tó wà nù Bukhari òjijì ọlọ́run ní inna dina yusrun ẹ̀sìn Islam yìí ọlọ́run mọ̀ sí ń rọrùn ni wàlá yuṣáda dínú ahadun illa galaba ẹ̀ ń òní mú ẹ̀sìn lé fẹ́nìkan àti kó pín lápá kọ́mọ lè ṣe mọ́ fàṣẹ dìdú tẹ bá fẹ́ ṣe nǹkan ntọ́ bá ṣẹ̀rí ọlọ́run tó ṣe déédéé tọ́lọ́ nìkẹ́ máa ṣe wàkọ́ rìbù tọ́ba jẹ́ pé ẹ̀ẹ̀rí tọ́lọ́run gangan ṣe tọ́ba súnmọ́ ìní ẹ̀ wá ṣe kákó tiẹ̀ wá lè tán ẹ̀ wá tọ́lọ́run tó fẹ́ ṣe yìí ó ti wá di pé ah, kò ní ṣe é ṣe ìjọ jẹ́ pé ntọ́ bá ṣe kó súnmọ́ mọ́ wàá jẹ́ kó òjì kejì àbí tí ọ̀sà kété sí ẹ̀ ní àwọn condition mi ẹ̀ wà á bú ṣerú wọ́n tẹ̀ inú belgadi wọ́n ti wà rọ́ fẹ́ẹ́ ti wọ́n ṣe ìmìnà dòlìdà ẹ̀ ànábi wọ́n sọ̀rọ̀ láàyè ọ̀sán nǹkan ẹ̀ máa fúnra yín ròdò nínú ẹ̀ islam dáa ni ẹ̀ máa ṣàlàyé ẹ̀ fún yàn ẹ̀ máa kó islam lè wọ́n tẹ̀ inú belgadi wọ́n ti lórí àlámọ̀rí yín ẹ̀ máa wá ràn lọ́ọ́ lọ́ọ́dọ́ ọlọ́run láàárọ̀ kùtùkùtù ẹ máa ṣe ìbáàdà ń bẹ wàrà ṣe ìbáàdà dòlìjà láàrin òru náà nínú ẹ̀ ṣe ìmìnà dùlìjà nínú òru ẹ̀ máa ṣe ìbádà ń bẹ̀ má pé ẹ̀yìn àwẹ̀ tí wàá dé tí ọba ti di mọ́gírìbì di ẹ̀ títí di àṣùbà náà fìlà lọ́mọ ẹ̀yàn ọ wàá sùn gbọ̀nà kù nígbà bá di ẹ̀yìn àṣùbà ọ̀fẹ́ títí nature nìyẹn so ìwọ tó bá ti mọ ibi iṣẹ́ rẹ ọ̀jẹ̀ mú bá yà sọ sí ìwọ̀ntúnwọ̀nsì ni títàrí bá ti ń súnmọ́ dìde jẹun sí náà fìlà tó bá yọ tí ọba yọ náà fìlà má fi náà fìlà pa tààrí rẹ lára o tọ́lá lómi àgbọ̀yé ẹ̀sìn àgbọ̀yé ẹ̀sìn tó ń bẹ fún táìmù ti wà ìmọ̀ ẹ̀yàn tẹ́lẹ̀ ọwọ́ ajíńjọ́ kan wá rí pé ọjọ́ ti lọ ọ́sàtún kó mọ̀ náfìlà mi gbogbo àsìkò tó yẹ kó jẹun ó ti fẹ́ bọ́mọ lọ́wọ́ ní Islam kó o lè lókun láti fi gbà àwẹ̀ yẹn ìní ẹ̀fìn ní jẹun bá ìwọ̀nba tó bá ọ sí ti stop ẹ̀wọ̀n tó bá yàn kí fájírò oto náà tí ó fi tó náà ọlọ́run gbà nígbà tó bá ti tẹ̀lé òfin ọlọ́run bẹ̀ islam yìí ọlọ́run ṣe ní ẹ̀sìn tọrọrùn ni o àgbọ̀dọ̀ máa le fún mọ́nyà àti gbọ́dọ̀ dúndò yìí pé bá le iná ni ọ̀dà jùlọ ẹ̀sìn ẹ̀ anábì wa sallallahu alayhi inú hadithi tí ibn abbas gbà wá so wa ibn hajj yìí hadithi yẹn hasan hadisi tí ó ṣe fi sẹ̀rí ni ó ní òjíṣẹ́ ọlọ́run sallallahu alaihi wasallam wọ́n sọ wípé eh, ó ní wọ́n bí léèrè wípé ayyul adiyani ahabu ila Allahi azza wa jal èwo nínú adiyan ẹ̀sìn ìfìrẹ́ni sinlọ́hún ìfìrẹ́ni ìsílẹ̀ jọ́sìn fọlọ́hún eh, ìfaraẹni dìn fọlọ́hún èwo ló dáa jù tọ́lọ́hún nífẹ̀ẹ́ sí jù ànábì sallallahu alaihi wasallam wọ́n sọ pé al-hanifiyyatu samha òun náà ni ẹ̀sìn tí yẹn bá ṣe tọ́mọ́kù ń bí ẹbọ tọ́wọ́ àwọn ọ̀túnmọ̀sí tí ò sáàsì dùn bẹ́ẹ̀ ẹ̀ ńlọ́lọ́wọ́n bá àlejò ọlá ń fẹ́ jù ẹ̀ nínú sọ́yìn Bukhari ẹ̀ àti sọ́yìn Muslim látọ̀dọ̀ ẹ̀ sàhábítà ń pè ní Sa'ad bùnú Abi Waqqas ó ní Sa'ad bùnú Abi Waqqas yẹn ó sọ pé radda Rasulullah sallallahu alayhi wa sallam walau adina lahu walau adina lahu lakhtafaina sa oni eh Uthman bin Maz'un awa aba nabi sallallahu alaihi wasallam oni ó tọrọ lura nabi pé ó ń fẹ́ mọ farasi ibada dáadáa wọ́n wá takiti sáwọn sáwọn yàwó wọn ni wọn ni súnmọ́ ọmọ tó fi lọ pàdé Ọlọ́hun anabi kò sì diwọ́ ìbádà èmi mo sì dáa ju gbogbo yín lọ nípa ìbádà ọlọ́run èmi mo sì péjú nípa ìbádà ọlọ́run ju gbogbo yín lọ so ayẹ tàbí yẹn wá sọ yìí pé tọ́wọ́ àti ànábì sallallahu alaihi wasallam ọyọ̀ ń da fún Sa'ad bin Abi Waqqas pé kó máa ta kété sáwọn ìyàwó rẹ̀ afwan Uthman bin Maz'un tó yẹ báyìí pé ànábì yọ̀ ń da fún kó máa ta kété sáwọn ìyàwó rẹ̀ ni àwọn gan táwọn bá gbọ́ yẹn àwọn mọ̀ọ́mọ̀ lọ yọ kórókùn àwọn dànù ni tí òun lè jẹ́ ẹ̀ ní ti sẹ́mọ́ so kí é túmọ̀ sí pé nítorí bá lé ẹ ọlọ́run ọba àlekè ọlá ọ̀fẹ́ o so ṣùgbọ́n tó wáyé pé a fẹ́ ti ìbáàdà lọ́wọ́ á mú wàhálà lọ́wọ́ làwọn á tún torí wàhálà yẹn la tún ṣe é náà ẹ̀ka mọ̀ pé ìlà wàhálà tó mú dán ó tún ti jẹ́ kí láàdá wọ́ pọ̀ sí ó sì jẹ́ kí nǹkan yẹn kọjá pé ó ní láàdá ju èyí tí ò mú wàhálà lọ́wọ́ yẹn lọ so ọlọ́run ọba àlekè ọlá nìkan ni onímọ̀ o wọ́n béèrè lọ́wọ́ ànábì wa sallallahu alayhi wa sallam yìí pé èwo lọ́lọ́run nífẹ̀ẹ́ sí jù nínú iṣẹ́ àdìsí yóò wà nù Bukhari àti Muslim ní àdìsí ọ̀fẹsẹ̀ ilẹ̀ ni òjijì ọlọ́run sallallahu alaihi wasallam sọ pé ahabbul amali ila Allahi ma dawama alayhi sahibuhu wa in qalla ẹ̀ ntọ́ dáa jù nínú iṣẹ́ ìyẹn náà fìlà so náà ní wípé èntìyàn bá tẹ̀ ń pẹlẹ mọ́ kódà kó mọ́ wọn náfìlà méjì ló lè máa yàn ń ọ̀dà àjò ìtọ́wà sọ pé onílò ah, ní jẹ́ ẹ̀ bó ṣe twenty ní yàn ní bó ṣe forty ní tọ́wọ́ àyàn tán tó nílé yẹn rú ẹ̀ ń jọ kejì so tí túmọ̀ sí pé wàhálà tọ́wà ń bi iṣẹ́ gan kọ́ la bí kì pé kéèyàn tẹ̀ ń pẹlẹ mọ́ iṣẹ́ yẹn kódà kò ṣe kí ni o kọ́ mọ́ wọn so ọ̀rọ̀ tí àwọn ní àkọ́kọ́ ń ṣe abala kan rẹ̀ àgbà wọlé abala kejì adá padà abala tá àgbà wọlé bíi pé tí wàhálà bá ṣẹ́yọ lórí ìbáàdà kan ní àfẹ́ ṣe fọ́lọ́n tọ́wọ́ tí wọ́n á náà yẹn wàhálà sí pẹ̀lú ògùn ọlọ́run ládàá rẹ̀ ọ̀pọ̀ ju ètí ọ̀nà yẹn wàhálà extra lọ so ṣùgbọ́n agbára ti ní pé èèyàn gbọdọ̀ á máa ṣẹ̀ṣà ń tọ́ba wá lé inú ẹ̀sìn àbíkọ́ máa ṣẹ̀ṣà wàhálà fúnra rẹ̀ lórí ìbádà tó bá wá fẹ́ ṣe ẹ̀kọ́ wa máa ní lẹ́mìí pé yìnyín lò ní ládájú kò ní ládàá o so ọlọ́run bá nìkan lọ́bọ̀ ní mẹ́wàá. ìrìn ẹlẹ́ẹ̀kejì nínú àwọn tí wọ́n wòye sí pé èwo nu ìbádà ńlọ́lọ́lá jù àwọn ńlọ́lọ́lájú وتقلل منها غاية الإمكان والصراح الاهتمام بها وعدم الاكتراث بكل ما هو منها sọ̀nà ni pé kéèyàn mọ́ra kéèyàn kéèyàn jẹ́ pé yóò fèrè ilẹ̀ fọlọ́wọ́n bá àlekè ọlá nìkan yóò sì jẹ́ pé yóò kò ní kalẹ̀ ayé sí yóò rí ilé ayé sá so kọ́mọ kalẹ̀ ayé sí òun wọ́n ní ní tó àgbàdà tó dáa jù tó ní ládàá ẹ̀ẹ́ láti fèsì lórí eléyìí òun náà ni pé àkọ́kọ́ ntọ́jẹ́ zuhudu karayesa kámàkàlẹ̀ ayé sí kọ́jẹ́ pé wọ́n bá tí ó tó ni lèyìn ọmọ mú bẹ̀ kì ṣe pé wá sí rẹpẹtẹ ìsìláàmù ń fẹ́ ó sì wà nù àwọn iṣẹ́ tó lọ́lá lọ́dọ̀ ọlọ́run ọlọ́run bá ń sọ fún wa nínú sóràtù fàátìr àyà karùn-ún ìpè ya ayu annasu inna wa'dallahi haqqun fala taghurrannakum alhayatu dunya wala yaghurrannakum billahi algharur ọlọ́run bá ń sọ pé ẹ̀yin ọmọ ẹ̀dẹ́ ènìyàn inna wa'dallahi haqqun adéhùn ọlọ́run tó ṣe òdodo ní tí ó ṣẹlẹ̀ ní fala taghurrannakum alhayatu dunya ìsẹ̀mí ilé ayé yìí ẹ má mà jẹ́ ó ìsẹ̀mí ilé ayé yìí ẹ má jẹ́ ọ̀tàn yín jẹ wàlá yagurrannakum billahi al-gharur èsù tí máa ń sáàyàn ajá ń gbogbo ògbà ẹ má jẹ́ ọ̀tàn yín jẹ tí ó fi wá jẹ́ kẹ́ ẹ pàtó lọ́ǹtì àti ọlọ́run ọba àlekè ọlá ọdá ayé yìí àwọn nǹkan tí máa ń wú yàn tí ti máa ń pàyàn jẹ tí ó jẹ́ kéèyàn ọlọ́run wá sọ pé fàlà àtàgùrù ànàkùnmọ́lẹ́ àyà àtòdùnyà ìsẹ̀mí ilé ayé tí ò ní fẹ́ tán yìí ẹ má jẹ́ ọ̀tán yìí jẹ́ kẹtàn bá yín ẹ̀rọ ayé ta ni wàlá àyàgùrù ànàkùnmọ́lẹ́ àìlẹ́sàrò èsù tí máa ń pèpè gbogbo fáwọn èèyàn ẹ má jẹ́ sí ilé tí ẹ̀rọ ayé ta ẹ̀ jìnà sí ilé ayé talikiya ẹ̀rù má ni ẹ̀ ọlọ́ni ìlàmú annamal hayatud dunya la'ibun wa lahwun wa zinatun wa tafakhurun bainakum wa takathurun fil amwali wal awlad kamathali ghaythin a'jaba al-kuffara nabatuhu ثم يهيج فتراه مصفرا ثم يكون حطاما وفي الآخرة عذاب شديد ومغفرة من الله ورضوان wà mẹ́lẹ́háyà tó dúnìyà ìlà mọ́ta olùgbòrò nípa pé kálíbà àmọ́ pé ilé ayé agbọ́dọ̀ mọ́ rí sáni kàlìkìyàmọ̀ ní káfí ọlọ́ní ìlàmù ẹlọ́mọ̀ àmọ́dájú anamẹ́lẹ́háyà tó dúnìyà láìbùn wà láhùn ipe ilé ayé láìbùn bí erémọdé ni wà láhùn ẹ̀tànjẹ́ ni wà sí iná tún ọ̀sán bẹ́ẹ̀ wọ́n tafa kúrò ń bẹ̀yìn

àjàbalẹ̀ kò fara nàbà tó ń gbọ́ ọ̀rọ̀ jò lẹ́ẹ̀lẹ́tàn àwọn akókò lẹ̀ bá tún rú ọba tún dìde inú àgbẹ̀ bá a ah, àgbàdo lọ́lọ́ yìí lọ́lọ́ yìí ọ̀gẹ̀dẹ̀ tún ti yìí a ah, ó wúlẹ̀ báyìí súre ọmọ dùn pé a ah, ọdún ìtìso dáadáa tó ń yẹ̀ lẹ́yìn ìgbà náà yóò bá di tó tún gbẹ tó mi ẹ gbẹ fátàrà òun fọ́rọ̀rọ̀ yóò bá tún pàwọ̀dà yóò bá tún di pupa fẹ́sífẹ́sí kí ni ìmọ̀ ọmọ ti ń ra lọ àmọ́ rẹ̀ ń jẹ́ ọ̀rẹ́ gẹ̀dẹ̀gẹ̀dẹ̀ mọ̀ ti ń bàjẹ́ sórí ibi abẹ́ àrí àgbàdo lọ́mọ tí tún bú lọ yìí tó ń mọ̀ ẹkọ òun fọ́tọ̀ ọmọ yóò bá tún dédé yóò bá fọwọ́ kàn yóò ọba ọba ànádà

láàrin ìṣẹ́jú kan sí kejì ìdílé kú ikú ò ní ìdìṣẹ́jú márùn kò ní ìdìṣẹ́jú mẹ́wàá èyàn á máa rápálá tí ó wákàtí kan tí ó wákàtí méje tó náà pè àti yóò tún lọ rẹpẹtẹ ṣùgbọ́n pé yóò kú ẹ̀bá àmọ́ wá wá wà wí o gbá ah, parasitamọ́ọ̀ Ee, àìtètè lọ sí ọ̀dọ̀ ọ̀dọ̀ ni ẹ̀kọ́ kìíní nkòkòrò ń ti wọlá tẹ́lẹ̀ kò tètè sọ̀rọ̀ ẹlòmíì náà kú wọlá wọlá tí ọ̀pá tí wọ́n pàpà pa gbogbo ọ̀hún àárín ẹ̀yìn kankan wọ́n sá ẹ̀ta àdìgbé láàrin ìṣẹ́jú kan sí kejì náà ẹ̀ ń bá àkàì kọ́ kí kú wa kan sáà ó sì dẹnu ọ̀nà rẹ̀ báyìí ó sì pe ìkànnù ìyàwó rẹ̀ pé ìyàwó sà àfi bí àfi ṣe ọ̀pá sì dà ó sì sùn ó sì lọ àlùkò àmọ́ ẹ̀wù ti tóbi àṣekán ni òṣèré tẹ́lẹ̀ káàbà àdúgbò àìsàn kankan yìí ẹ̀wù ẹ̀wù ti tóbi ọlọ́ kọ́lọ̀ ń dákun gbogbo àtàbà tán sí kọ́lọ̀ ń já tán dáadáa ọlá ti tóbi ọlọ́run wọlé àmọ́ rẹ̀ ẹ bá gbé gbogbo gbogbo ní kúlẹ̀ wíwá ìsúnsàn wọn jẹ lọ́wọ́ ni àìmọye gúnugún tó ti kú léwe èṣù ń tàn wọn jẹ lọ́wọ́ ni ilé ayé ìbò ṣe rí nìyẹn gbogbo àdáadáa ilé ayé yẹn ńgbà tó bá ti parí báyìí ọ̀tán ẹ̀wọ̀ sọ dáhùn bíi twenty five years ó fi lù Iraq ó tún wá pàpà wá kó òkun so ńgbà tí ó fi kú àsìkò àǹtí àǹtí àǹtí ájì lọ́wọ́ ni bá ní sọ dáhùn ti kó òkun so òdìdí president tẹ́lẹ̀ president lánàá à ah, ẹwù ti tóbi ọlọ́run ọlọ́run kó sànù wa o ilé ayé ìbùsẹ̀rí nìyẹn gbogbo yòyò ilé ayé yẹn mọ́ àjọ kẹtànjẹ wa dé pé ká bísí pẹ̀lú ẹ̀ tí túmọ̀ pé Islam ọ̀n fẹ́ zuhudu ọ̀n fẹ́ ìráyé sá torí gbogbo tí ń dùn mọ́ yẹn ilé ayé ọ̀n gbọ́dọ̀ apá kpó tí ọ̀lọ́ náà ni ọlọ́run wá sọ pé wà fẹ́lẹ́ àkẹ́rátì àdáàbò ń ṣẹ́di ẹ̀ ń bá ṣe ìwà tí ọ̀dá tọ́ba di ìdẹ́mí ìkànnì adáàbò iṣẹ́ di ìyà tó lè kókó lọ́lọ́run fi jẹ́ ẹnbà wá jẹ́ múmìnì wà mọ́sáfárà tó mìíràn láàáhì wà rídọ́wà àmójúkò ọlọ́run yóò dé bá múmìnì múmìnì ò lè ṣe ọmọ dẹ́ṣẹ̀ kò ṣeé ṣe àwọn ànábì ọlọ́run náà dẹ́ṣẹ̀ so àmójúkò ọlọ́run nìkan lọ́wọ́ fi lé wa bá wọ́n sàmójúkò fún wa o ọlá àtútò ọlá àánú rẹ̀ wà rídọ́wà àti ìyọnu látọ̀dọ̀ ọlọ́run wà mọ́lẹ́ hayatu dúníyà ìlà àmọ́ta olúgbúrú ọlọ́run ní ìtẹ̀mí ilé ayé kò jẹ́ kíní kan ìsẹ̀mí ẹ̀tàn ni ìsẹ̀mí ẹ̀tàn ni ọlọ́ọ̀bá tó sọ nínú koran láti sọ wípé àníkáráyé sá ká pa ayé ìtì ká má yé kéke ọlọ́run sọ fún anusúrọ́tò ala imran aya fourteen àti fifteen ọlọ́run ní zuyyina linnasi hubbu shahawati minan nisa'i wal banina wal qanatiri al-muqantarati minaz zahabi wal fiddati wal khayli al-musawwamati wal an'ami wal harth. ذلك متاع الحياة الدنيا والله عنده حسن المآب قل أله نبئكم بخير من ذلكم قل أله نبئكم بخير من ذلكم للذين اتقوا عند ربهم جنات جنات تجري من تحتها الأنهار خالدين فيها وأزواج مطهرة ورضوان من الله wallahu basirun bil ibad ọlọ́ni zujjina linnasi ọlọ́ni awọ ọlọ́run akú ti ṣe lè sọ fún ọmọ ẹ̀dẹ́ ènìyàn náà ló ṣe é ibi tó lọ́rọ̀ ọlọ́run lọ lọ́rọ̀ ọ̀nà ní gbogbo àlámọ̀rí ibi tó bá fi sí kásìbà fi bẹ̀ ibi tó bá fi sí kásìbà fi bẹ̀ ibi tó bá wí kásìbà wí ìtàkùn yíya yí gbé nìyẹn ọlọ́ni zujjina linnasi táǹtẹ́ ọlọ́ náà ní ọlọ́ni a ti ṣe lọ́sọ̀ọ́ kọ́mọ ẹ̀dẹ́ ènìyàn gbogbo ṣahawaati kọ́mọ nífẹ̀ẹ́ àwọn nǹkan tí ẹ̀mí máa ń sojú kòkòrò rẹ̀ nínú ẹ̀ ní nínà ní sáàyè nínú àwọn obìnrin kó olóbìnrin tó wù ọ́ tó fáì tó mọ̀ rí súnmọ́ bọ́lọ̀ ń ti ṣe ayé nù wọ́n á sọ ìwọ ọlọ́run lórí obìnrin ọ̀ sọ ìwọ ọlọ́run lórí obìnrin àmì ọ̀tàn ara wọn tán wọ́n ní ẹ̀ ẹ̀ ẹ̀ mo ti mo ti mo ti fẹ́ fẹ́ ọmọ kan mo sì ti ń lọ ilé wọn ẹbí rẹ̀ gan wẹ́kọ̀mù mi bàbá rẹ̀ gan dìde fún mi nígbà bá ti dé pálọ̀ wọn ẹ̀ sẹ́yìn ọ̀wá sí ìdí sẹ́yìn òde sẹ́yìn òtí tó ń sísọ ìgì ni ọ̀n tara rẹ̀ jẹ ọ̀n tara rẹ̀ jẹ ìgì ìsìláàmù ó súnmọ́ ju gbogbo nǹkan tó ń lọ inú tó ìgì nínú ìsìláàmù kí ni ìgì sísọ kí ẹ̀ńtọ́ jẹ́ wà nílùú òbí kó ti gbà yí pé ẹ̀ńtọ́ fẹ́ fọmọ fún rẹ̀ ọmọ ọba àmọ́ sì ń bẹ́ẹ̀ bàbá àmọ́tẹ́ èèyàn bẹ́ ó sì sọ pé mo ti fọmọ mi fún ọ kọ́ ọ̀sẹ̀ wàá wá ẹlẹ́rìí lọ́tún ló sì gbà bàbá ìmọ̀ sọ́bà ìjọba yìí ẹ lọ bí léèrè táwọn náà sì gbà ẹgbọ́ ẹ sọ́bà ìfún ẹ táwọn ti sọ àbọ̀lọ́ ti bọ́ ọtí èèyàn méjì tó jó ń dédé wà bẹ́ẹ̀ ìdí ti so àwa ló ń tìtì náà wàhálà tá a máa complicate issue a máa rí àwọn ọmọbìnrin àtọkùnrin tí wọ́n máa wára wọn lọ tí wọ́n máa tẹ̀lé àwọn wọn dé ti ara wọn máa bára wọn sọ wọn máa sẹ́ni méjèèjì àwọn àwọn afọ pé ẹ ẹjọ́ wọn yọjú lé ẹ ẹjọ́ ni àdá bó láti wá ara sọ bó ti wá ti wá ara ẹran bó láti wá ara ráìtì àti wá sọ ìgbélé ayé tó le àwọn èèyàn máa ti sìn náà lọ àwọn ti máa gbẹ̀tẹ̀ lọ. kí ni fi rọrùn jù ṣé Islam sọ pé dẹdẹ gbọ̀n kẹ̀sì ráìtì kẹ̀sì rẹ̀ sì ẹ̀sẹ̀ wọ ẹ̀pà wọn yìí. nígbà wọn bá ti so igi tó ní ẹ̀lì ti wà ń bẹ̀ ìdí ti so wọn ti lẹ́tọ́ àti súnmọ́ra wọn fún ọmọ múyàwó ẹ̀ lọ. Islam tó yìí sọ pé ṣe wòlímọ̀ yìí gan ọkàn lọ́ba wí kọ̀bá bàbá ọkọ wí kọ̀bá ìyá ọkọ wí kọ̀bá bàbá àyàwó wí kọ̀bá ìyá àyàwó wí àwọn aṣáá kò fìfì náà bàrà wa ọkọ ni ànẹ́sọ̀ sáà sọ pé ọdún wọlé ọbìṣà ẹ̀kúdúpẹ́ lọ́dọ̀ ọlọ́run kó o ti so ìdí ńgbọ̀ báyìí sọ́tán tó délé ìjọ kejì tó bá fẹ́ ṣe súnà tó ṣe déédéé dáadáa ìjọ kejì ó sì pé àwọn èèyàn ọlọ́run sí ìyàwó fún mi lánàá o ẹ wá bá jẹun o ọwọ́ àwọn ni wọ́n wà mọ̀ pé lágbájá ti níyàwó nígbà bá ríyàn lẹ́gbẹ̀ẹ́ rẹ̀ wọ̀n ni pé èwo ló ń bọ èwo ló àwọn náà kú ti jẹun jọ kí yóò pè wọn nítorí wà bẹ́ẹ̀ náà nìyẹn àwa ti wá sọ di nǹkan míì àti sọ dàgbàní àti gbé ìsìláàmù fẹ́gbẹ̀ẹ́ tán pátápátá àti wá ṣe ìfẹ́ inú ọlọ́run kọ́ sànù wa o ọlọ́run lòun lòun mọ̀ mọ̀ sí lọ́sọ̀ fún yín ó gbò ṣàwà kẹ́ ẹ máa nífẹ̀ẹ́ ntí ẹ̀mí máa ń fẹ́ mínà nìta níbi obìnrin wálìbà nínà àti ọmọkùnrin ẹ fẹ́ràn ọmọkùnrin jọmọbìnrin lọ

wà fídọ̀ àti fàdákà wálé káyílì ní mùsáwù wá máa ti ẹ̀sìn tí wọ́n ti sàmì sí tí ó bá ẹ̀sìn mìíràn ọmọ eré sábẹ́bí nǹkan mi mọ́tò nù mọ́tò la fi ń dúpọ̀ rẹ̀ níìsín mọ́tò oríṣiríṣi táwọn ọgbọ̀n káàkiri afẹ́ràn rẹ̀ wálé àmì àmì bẹ́ẹ̀ náà ní àwọn ẹranko àwọn dábà tí ó jẹ́ nǹkan ọ̀sìn ẹlòmíì fẹ́ràn agriculture dáadáa wà á ah, mọ́ṣáláà adìẹ tọ́lọ́ ń ṣe màálù tọ́lọ́run ṣe fún rẹpẹtẹ ni ewúrẹ́ tọ́lọ́run ṣe fún rẹpẹtẹ ni wálé hárìsì bẹ́ẹ̀ náà ni bẹ́ẹ̀ náà ni nǹkan oko tí ó pọ̀ rẹpẹtẹ ọlọ́ni dáa níka mọ́ta òlẹ̀ háyà àti dúníyà ọlọ́ni gbádùn bẹ́ẹ̀ tó tọ́ ṣùgbọ́n ìgbádùn ilé ayé tí ò ní pẹ́ tán ni kẹ́ ẹ ráyé sá àníkọ́ ọmọ ní àwọn nǹkan wọ̀nyí téèyàn bá ní zúùdù lára tó bá ní gbogbo àwọn nǹkan wọ̀nyí àwọn èèyàn ó sì máa tara rẹ̀ ẹ̀rù ọdún ó sì máa bà wọ́n jáà ọkùnrin bó ṣe lówó tó bó ṣe lọ́rọ̀ tó bó ṣe ní mọ́tò tó bó ṣe nílé tó bó ní nǹkan ọ̀sìn tó ó fara sin ọlọ́run ó sì takú mọ́sálásí láti lè ṣe káàbù ó sì tún àwọn èèyàn ní ìṣe lówó lọ́n Saudi Arabia wọ́n máa ń tẹ́ ń pẹlẹ́ mọ́ aráàmù lílọ ní gbogbo wa kẹ́ mọ́ rí wọn tásìkò ìṣìkáàbù bá tó bá wọn wà mọ́ kọ́tí gbogbo ni ṣùgbọ́n ìṣòro táwa níbí ni pé ká ti ẹ̀kọ́ rí àwọn èèyàn tí wọ́n jẹ́ kúdí wa

bí ọ̀wá wọn mọ̀ wá àfitá àwọn ọlọ́run bá lè bá lókù so ká ní kódí wà ká ní àwọn èèyàn tó yẹ pé àwọn nǹkan wọ̀nyí ní ẹsẹ̀ ní tọ́ kò kò ní ẹ̀sìn wọn ó jẹ́ nítorí pàtàkì ọlọ́run dá mọ́tà á ní àwòkọ́ṣe dáadáa o ọlọ́run tí ò ní pẹ́ tán ní gbogbo àwọn nǹkan wọ̀nyí wallahu indahu husnul maab ìkángun dáadáa ọ̀dọ̀ ọlọ́run lọ́wọ́ àwọn èèyàn kan mìíràn bá ti ní ó tún wọn ti sí àwọn èèyàn kan bẹ tí bá wà wọ́n kàn sẹ́ẹ̀dì owó ni ẹ̀ ní kọ̀fẹ́ kọ̀fẹ́ lówó gidi tí èsì owó asúrẹ́sì rẹ̀ ṣe bíi ha rárá owó gidi tí wọ́n fi wọ́n kàn wá kókókó sínú ẹni dáadáa kan lónìí fún yín ọ̀tán ẹ̀ẹ́kàn máa kàdúrà fún àwọn mí ọ̀rọ̀ wọn sponsor program tí ó wúlò fọmọ mùsùlùmí kò ní yọjú sí yíyọ kan máa tẹ́jẹ̀ ni tó bá fẹ́ ẹ̀kọ́ kan tó bá jẹ́ pé ọkàn òpin ah, táwọn tó ń bẹ̀ ń sẹ́ tí wọ́n ṣiṣẹ́ tó ní kí wọ́n ṣe yọ ọkàn wà yóò ṣe ra equipment lẹ̀ yóò ṣe ra ìmọ̀tẹ́ lò lẹ̀ yóò ṣe everything lẹ̀ yóò nìjẹ́ ọmọ báyìí tí mo sọ́ọ́ bẹ̀ study program báyìí kò fi wúlò fún rẹ̀ kó wúlò fún ìfla ẹ̀wọ̀n torí tọ́lọ́ ìjáwá ń ṣerú ẹ̀ lọ́dọ̀ tiwa kárí àwọn èèyàn tí wọ́n ra bọ́sìsì kalẹ̀ ẹlẹ́ àtẹ́mbá borí nìkan ní kẹ́ máa fi gbé bá ní san fifty naira ẹni wíà fún maintenance kò sí wọ́n bẹ́ẹ̀ pé ẹni wíà wọ́n bá ń lọ kò àwọ̀ láyé gún ọmọ lọ yóò tó wáyé pé ẹ̀ náà ni naira ẹni kó fọlọ́kọ̀ káwọn ará àwọn èèyàn máa wò ká àwọn

àwọ̀ wá ní àwọ̀ wá ní ronú lọ bí àwọn ẹ̀yìn ẹ̀ mùsáádà tó bá wà ní òkèrè ni wọ́n ti tọ́rù sọ ìmì ẹ̀ láàmú wá sí àbítájọ́ bá gbẹ́kànga àbítájọ́ bá kọ́ mọ́sálásí àwọn oníronú pé àwọn akáwà gan wa èyí tó tún dùn wá jù náà lù tẹ́mi máa wò ní pé àwọn mọ́sálásí kan bẹ tí wọ́n ti kọ́ kalẹ̀ tó renovation ló ní kó fi pẹ́ ní lílò

sọ́tà àbáwá rí àwọn tí wọ́n lówó lọ́wọ́ tọ́lọ̀ ń kẹ́ wọn ní owó halali ní àpé àràmù o àràmù dáwọ́ kò ń bẹ́ o àpé àníjẹ́ o ẹni tó lówó halali tọ́lọ̀ ń bùkún bóun ni wọ́n ti máa ti àwọn sẹ́yìn mo sì máa ń sọ ọkọ̀ mọ́ sùkúù kò mí ìgbé owó sùkúù ọmọ tiẹ̀ nìkan ni ọmọ sàn islamic school islamic school àfikà àfikà fún lọ́wọ́ kí wọ́n lè kí wọ́n lè dàbí ńgbọ̀ bá san tọ́lọ̀ ń bá fún ọ tọ́ sanwó tá kíbẹ̀ ò lè àlàáfíà ó lọ́mọ ń bì kẹ́kẹ́ àwọn èèyàn àwọn èèyàn sponsor program tafidul Quran tí wọ́n sì lọ́mọ kankan tí èsè alákọ̀ kan tí èsè alákọ̀ méjì tí wọ́n gbé owó gidi láìpẹ́ fowó ìṣe o kò lọ́mọ kódà kì í ṣùgbọ́n ti á máa dúró wípé owó bá làwọn arìnrìn àwọn náà ní kó ṣe ti fún wa káwa náà náà o ọlọ́run àti tóbi lè ná lójú ọ̀nà Eh, ọlọ́run bá sọ pé gbogbo nǹkan lé ayé yìí dáàlíkà mọ́tà áwò láhàyà àti dúníyà ìgbádùn lé ayé lásán ni wàhíńdàlá yìí ọ̀sán lè máa ìkángun dáadáa ọlọ́run ọ̀dọ̀ ọlọ́run lọ́wọ́ ọlọ́run ní kúlẹ̀ aliwo náà bí okùn bí xeèrè mi ń dáàlíkùn ṣe sọ fún yín pa tó lóore gbogbo ń ta nípa nǹkan lé ayé lílẹ̀ dìínà tàkàwọ̀ ìndà rọ́bì hìm jannat àwọn tí wọ́n bá bẹ̀rù ọlọ́run àlìjẹ́nà tí ń bẹ fún wọn lọ́dọ̀ ọlọ́run tẹ́jírí mi ń ta sí aláàánú àá tó pé àwọn akérèmọdò yóò mọ rìn bẹ khalidina fiha tí wọ́n mọ bẹ́ẹ̀bẹ̀ lọ láéláé wa azwajun mutahhara àwọn ìyàwó àwọn alábàálòpọ̀ tó yẹ kó ọlọ́run ti mọ̀ mọ̀ mọ́ wọn ò ní sọ haidọ̀ kankan kò sí ní jẹ́ haidọ̀ náà jẹ́ náà ọlọ́run bí ọlọ́run bá bìbì kan máa níbi ádámù haidọ̀ máa jáde lára rẹ̀ ìnira ni ó ń bà wá bó ọba yá yọ jẹgbin bó ayé tó ló ń fọjú abẹ bó ayé tó ló ń fara ẹ kò ní sírù yìí nínú àlùjánnà mọtò hàrà fún àwọn obìnrin tí wọn ò ṣe háìdọ̀rì rárá tí wọn ò sì ní í kiri láéláé lọ́lọ́run ó ṣe fún aná àlùjánnà wàrídíwáàánù mìnàlá àti ìyọnu látọ̀dọ̀ ọlọ́run wallahu basirun bil ibad ọlọ́run ọba